obubunene o. Adégbénga níjọ́ kan náà ọlọ́pàá kan bá sì dènú mọ́tò láròfà àwọn mẹ́rìnlá ni án láago mẹ́jọ èmi wà níwájú mi mò ń pákó olórí wọn ni mr man ó lọ. mo ní kí n nìkan tó láyà nù wọ́n bá sọ̀kalẹ̀ ló bínú sọ̀gbà tí sí mi kàṣà wọn lọ kárí láyé ọmọ ọkọ gbólóhùn kan mọ̀mọ́ wí o òkété bóòrù mọ́ lọ́wọ́ lásán mọ́ wí ń gbọ́ ọlọ́run ó gbèsè ẹ̀dẹ̀ tí ó sọ̀rọ̀ mi tí ó sọ dóòtọ́ àfi pọ̀rọ̀ ìbọn bọ́ lọ́wọ́ ẹ̀ ní ọwọ́ tó fi mọ̀ ní kó lọ. lọ́gà wọn ní ìwọ́ báyìí fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá nílùú abẹ́òkúta. fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. orúkọ sísọ ẹ káàsán ẹ kú ilé ẹ kú ọrọ̀ ajé a kú gbìyànjú yóò dáa yóò rí gẹ́gẹ́ bá a ṣe ń fẹ́ ìròyìn tó kọ sísọ ní ìkànnì fresh one zero seven point nine ilé orin òkè sáré ìlú abẹ́òkúta dr olùtayọ falẹ́tí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀. tó wọ́n ní igbá ńlá báyìí ní sọba gbọ́nmi gbọ́nmi ìran àwọn òjò wọn abalẹ̀ báyìí wọn ata sàràsàrà bẹ́ẹ̀ ni ìran àjànàkú ní máa ṣe bẹ́ẹ̀ tí mi gbó kìjikìji ìròyìn tọkọ sísọ túnrẹ̀ òun náà ló ṣe bẹ́ẹ̀ tọ́yọ́ kẹlẹ́kìn lọ́sàn-án tòní láti ìkànnì fresh one zero seven point nine fm abẹ́òkúta àtúntìdé ò lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wà lórí ìròyìn ẹja máa kíra wípé abáríkà jimoh túndé hamzat ló kọ́ mi bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ yín rèé òun náà ló ń kí yín káàbọ̀ sórí ìròyìn tọkọ sísọ fún tọ̀sán tòní o láláì rẹpẹtì láláì wararo ẹ jẹ́ ká lọ síbi àwọn kókó kókó kókó eléyìí tó kọ́kọ́ sodo sínú ìròyìn tó kọ sísọ fún tọ̀sán tòní ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ o síbi ìròyìn tó kọ sísọ kan níbi tí àwọn ọ̀rẹ́ mẹ́rin kan ti hàn ti sòpàǹpá pọ̀ tí hàn sì lu ọ̀dọ́mọdékùnrin léńjeléńje ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n kan wọ́n mọ̀mọ́ lùpà ẹ̀yìn pé nítorí kíni wọ́n ló jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kódà wọ́n pàpàrí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nígbẹ̀yìngbẹ̀yìn gbà wọ́n lùpà tán o àbẹ́ẹ̀rí pọ̀ kọ sísọ. ọkọ̀ sísọ bí ó ṣe ẹ̀jẹ̀ á máa fìyẹn lọ sí ibi ìròyìn tó kọ sísọ nípínlẹ̀ èkó níbi tó jẹ́ wípé iná ọmọ ọ̀rara wọn kò ṣẹṣẹ́ nílé ìwé eléyìí tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ amòfin ní ìpínlẹ̀ èkó kí láà fà á ẹ gbọ́ ò lọ́dọ̀ àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti iléeṣẹ́ panápaná ó kọ sísọ. ìròyìn tó kọ sísọ míì tún rèé ò nípínlẹ̀ àdámáwá níbẹ̀ mọ̀mọ̀ ni ọkùnrin kan tí à ń pè lóníṣòwò pàtàkì iná mọ̀mọ̀ ló ti fi tìpátìkúùkù bá àwọn ọ̀dọ́kùnrin méjì ṣeré yànkínyànkín tọlọ́kùnrin sọ́kùnrin ẹgbọ́n tọkùnrin sọ ó lóun yẹ àgbo kan eléyìí tó ń lò òun yẹ ẹ́ wò ni ló ń fi tìpátìkúùkù ṣeré yànkínyànkín ọlọ́kùnrin sọ́kùnrin pẹ̀lú àwọn ọmọkùnrin méjì àbẹ́ẹ̀rí pọkọ sísọ. ọkọ sísọ ìròyìn ni lélẹ́yìí tó ṣe wípé ní àdúgbò kan níbi tí a ti sọ wípé ìròyìn tó kọ sísọ yìí ṣẹlẹ̀ ládùúgbò ìkòyí nípínlẹ̀ èkó náà ni o wọ́n pe ọkùnrin kan tí ń kiri ọjà lẹ́bẹ̀ ẹ̀bá ọ̀nà àti ọmọ ará àdúgbò kan wọ́n jọ lu aráàlú èbó tó jẹ́ àjòjì gèrègbè ọmọ orílẹ̀-èdè Japan kan ní jìbìtì owó tó ètò tó mílíọ̀nù méjì ó lé díẹ̀ náírà ọwọ́ bà wọ́n wọ́n rugi oyin o lákòótó òfin ọkọ̀ sísọ. ìyáálé ilé kan màmá túnde o ọ̀dájú obìnrin làbá máa pè é wọ́n ní arábìnrin lọ́mọ̀mọ̀ jẹ́ pé omi gbóná iná ló fi wé ọkọ rẹ̀ o látòrí dẹ́sẹ̀ èmi lọkọ rẹ̀ ṣe fún un tó fi fomi gbóná tó gbogbo ẹ̀ náà lẹ́gbọ́ lọ́sàn-án tòní kúrò kúrò ẹ jẹ́ àjọjẹ̀ ká polówó ń tá a gbé karí kí ròyìn tó kọ kó tó máa ó kọ my people better don land o lola don open road make your community take handle money matter whether na cooperative you be or na just money gang ogbonge solution to collect and keep contributions to give loan and even receive am back na lola if money dey enter matter for una group for church ngo school then you need Lola to take handle am. To sabi how Lola fit take help your community, you fit come our office for number 104 at Atobatele Complex, Awolowo Way, Imo, Abeokuta, or make you call 90 5555 Lola, nothing way easy pass ease. àkórí ilé ìmọ̀ fẹ́jú tuntun ni gbogbo ẹ̀yin ọ̀kúndùn bànkẹ́jẹ́ tẹ́lẹ̀ ṣe kẹ́ ẹ̀ má gbẹ̀nẹ́ gorí ọ̀tà ẹ̀ má fa ìlàkàsí jàmúkú sìgá síbikíbi tẹ́ ẹ bá ti rí kẹsìrí pẹ́ paná rẹ̀ kú fínfín má gbà pé tàbí fínni lọrin nílé epo àti gbogbo bí tẹ́ni tafẹ́fẹ́ gáàsì ẹ̀ má kànáà lùgbó ẹ̀ sì má dáná sunlẹ̀ níbikíbi tó ti lè jájò náà àníri jàǹbọ̀ ọkọ̀ epo ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ ẹ já jìnà síbẹ̀ rí dájú ìṣáná sàròótọ́ àwọn ọmọ kéékèèké àní ṣòfò ẹ̀mí bẹ́ẹ̀ la ní ṣòfò dúkìá ẹni bá létí kó gbọ́ dènà ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ìtanijí wá láti fresh one oh seven point nine fm abẹ́òkúta. ẹ káàbọ̀ padà sórí ìròyìn tọkọ sísọ láti ìkànnì fresh one zero seven point nine fm abẹ́òkúta a ti dín àwọn kókó ròyìn àdìwọ̀nsìn ilé tílẹ̀ kan ẹ wá mm. bẹ̀rẹ̀ sí ní gba àwọn ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí lọ́kọ̀ọ̀kan èjèèjì wọ́n ní ibi abáwà ibẹ̀ là á ṣe o ẹ jẹ́ kèmí ó kọ́kọ́ mu nípínlẹ̀ Ògùn wambi nílùú Abẹ́òkúta wa gangan bí náà ni níbẹ̀ mọ̀mọ́ ni obìnrin kan ìyáálé ilé wọn pé o ilé ìsáàbá máa ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀dájú obìnrin ẹni tí í ṣe ọkọ rẹ̀ iná ló gbómi kaná fún o àfi wè lórí ọkọ rẹ̀ ó fomi gbóná wẹ ọkọ rẹ̀ hmm. látòrí tè dẹ́sẹ̀ hmm. wọ́n ní arábìnrin kan eléyìí tí wọ́n po ọkọ rẹ̀ ní Ramata Soliu eléyìí tó ń gbé nílùú Abẹ́òkúta wáńbí ìyọ̀n níjọba àbílẹ̀ àríwá Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn wáńbí mọ̀mọ́ ni arábìnrin tí wọ́n po ọkọ rẹ̀ ní Ramata Saliu òun náà ló jẹ́ pé lẹ́nu lọ́lọ́ yìí ó ní èdè àìyedè kan tí ń kọ́kọ́ wáyé láàrin òun àti ọkọ rẹ̀ tí wọ́n po ọkọ rẹ̀ ní Bello wọ́n ní arábìnrin lọ́wọ́ ajẹ́ pé lẹ́nu lọ́lọ́ ìlọ́kọ ẹ̀ máa ń ṣe awuyewuye tí sì máa pe àwọn ẹbí wọn àtẹ̀bí ìyàwó àtẹ̀bí ẹni tó jẹ́ ẹbí ọkọ ìpè báyìí báyìí níyàwó òun máa ń ṣe ìpè máa fi ebi pa òun ìyún lẹ́nu lọ́lọ́ yìí tọ̀rọ̀ elébi dé ìpè kì í gbọ́ oúnjẹ kì í ṣe oúnjẹ fóun nínú ilé iná ní ọkọ rẹ̀ ní máa fi tó àwọn òbí wọn àtàwọn ẹbí wọn létí lẹ́nu lọ́lọ́ yìí o tí wọ́n sì bá wọn parí ẹ̀ wọ́n ní síbẹ̀ arábìnrin yìí ọ̀já wọ́n bẹ̀ o gẹ́gẹ́ bí ọkọ rẹ̀ ti ṣe ṣàlàyé ń gbẹ̀yìn gbẹ̀yìn ìpèbí náà nísì fi ń pàùn ìpègbà tóun bá ti lọ ibiṣẹ́ látàárọ̀ tó yẹ kóun bá oúnjẹ lórí tábìlì ipò òun ní bá nǹkan tọrọ yìí sì máa fi gbogbo ògbà di èdè àìyedè láàrin wọn o àṣẹ arábìnrin eléyìí tí wọn kó kọ rẹ̀ ní rámọ́tà sọ́ọ́lì yìí àṣó ti ní àwọn èrò burúkú àtàwọn nǹkan burúkú láti ṣe fún ọkọ rẹ̀ o kó tó wá di pé wọ́n ní sàdédé ni ẹni tí í ṣe ọkọ rẹ̀ ó sùn gẹ́gẹ́ bí ìkan lára àwọn tí ń jẹ́ bí arákùnrin tí ń gbé lọ́dọ̀ rẹ̀ ti ṣe ṣàlàyé ó ní ẹ̀gbọ́n àwọn ọmọ jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ rẹ̀ ni ó lóun sì rí ti ẹni tó jẹ́ ìyàwó ẹ̀gbọ́n àwọn ìyọ̀n arábìnrin Ramota Saliu ìpè ọlọ́gbé omi kaná ó nínú ohun tiẹ̀ tí ń dùn ipò mi táwọn ò fi jẹ àmàlà tí ó fi bá wọn ro àmàlà ń kaná ó lóun tún dàrò ní igun kejì pé ah, bóyá bà ni ó sì tẹ̀ fáwọn àbọ̀ fẹ́ po ògì fáwọn ni ó lóun sá ń rò pé ọmọ ti tó jọ́ mẹ́ta tó ti dáná oúnjẹ fóun àti ẹ̀gbọ́n òun omi sáà ni ìyàwó ẹ̀gbọ́n òun gbé kaná ẹ̀ ó ní ṣùgbọ́n bíi tára ti à ń fu òun ni pé ó di bíi ọgbọ̀n ṣẹ́jú kò sí nǹkan kan sómi òun ò rí kó gbé yẹ̀fun bóyá èlùbọ́ ni àbí bóyá gàrí kó tiẹ̀ gbé lọ sí ilé ìdáná pé bóyá kó tiẹ̀ rò kọ́ àbí kó di ẹ̀bà ó ló tún di wákàtí kejì ó di wákàtí kìíní títí dé pé bíi wákàtí méjì ó ní àsìkò náà lára tí a ń fohùn pé omi máa wà lórí iná ìyàwó ẹ̀gbẹ́ wọn mọ̀mọ́ ṣe nǹkan kan sí i ó ní ṣùgbọ́n ìgbọ́ tóun ọgbọ́ lójijì lẹ́kùlé tóun wà ní igbe ìyọ̀n ohun ẹ̀gbọ́n ọ̀hún ó nígbà tóun ó dé bẹ́ẹ̀ ó ní ẹni tó jẹ́ ìyàwó rẹ̀ àsomi tó gbé kaná fún odidi ó lé wákàtí kan wákàtí méjì àṣé ẹ̀gbọ́n ọ̀hún ni ó fi bó tòrótòró ní ọ̀dàlé lórí hmm. ó ní bóun ti ṣe bá ẹ̀gbọ́n ọ̀hún ó ní kódà gan àwọn ẹran ara rẹ̀ ní ti ń sí ìyẹn bó ti ṣe da omi gbóná lé lórí tó ó ní lẹ́gbẹ́ òun ń jà kùtùkùtù nù lóra ló ń bá kígbe ìbò sí ará àdúgbò ó ní táwọn sàfi da bí ọgbọ́n torọ ìgbọ́n òun ò ṣeé fọwọ́ kàn rárá táwọn fi gbére ilé ìwòsàn débi pé bá a ti ṣe ń ka ìròyìn tọkọ sísọ lọ́lọ́ báyìí ẹ̀gbọ́n àwọn ìyẹn arákùnrin Bello ó wà níbi ń gbà tọ́jú lọ́lọ́ ṣe wá rí ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn wá ń bí òun náà sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ òun ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní sẹ́ẹ̀ rí arábìnrin eléyìí tó da omi gbóná lu ọkọ rẹ̀ lórí òun ó ní ọkọ kọ fẹsẹ̀ fẹ́ o ìyẹn ò nígbà tó kọ́kọ́ lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ láabi eléyìí tó ṣe o ó ní kó tó wá di pé ọwọ́ ọ̀sìn kó àwọn ọlọ́pàá ọwọ́ àtẹ́ nígbẹ̀yìngbẹ̀yìn o ọlọ́kọ rẹ̀ sì wà nílé ìwòsàn níbi tètè ń gbà tọ́jú lọ́lọ́ báyìí o àbẹ́ẹ̀rí pọkọ sísọ. ọgbẹnután ọkọ sísọ kọ́lá àwọn ọba kọ́sàánú wa ni o ní ìpínlẹ̀ èkó Lagos náà ni àná ni wọ́n sọ wípé ariwo ọ̀hún dé sí etígbọ̀ iléeṣẹ́ ọlọ́pàá torí pé ní òru ìjẹta mọ́júmọ́ àná ẹni ẹ pé iná sẹ́yọ ní iléèwé àwọn akẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ òfin lẹ́yìn tó ṣe pé ó kẹ̀kẹ́ wọ́n ní ọ̀sẹ́nìkan tó lè sọ kókó ń tó fà o ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ aláṣẹ iléèwé yìí wọ́n ní wọ́n lè sọ pé àwọn kẹ́fín pé iná tó bàjẹ́ tí wọn ò mọ̀gbà tí wọn ó ṣe àtúnṣe rẹ̀ tí wọ́n ṣe é níbi ọjọ́ ṣẹ́gun túsídéè ńlọ di pé ọgbàgbára àbádì tèèdì pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná náà ó wá ṣẹlẹ̀ ẹni tí ṣe ọ̀gá fún àjọ panápaná ní ìpínlẹ̀ Èkó arábìnrin Margaret Adéṣeyẹ ó ṣàlàyé délẹ̀délẹ̀ fún ikọ̀ akọ̀ròyìn tó kọ sísọ ó sì wí pé àtúnṣe ti ń lọ lọ́wọ́ nípa àwọn iná tó gba agbára àbádì yìí nígbà tí ń sọ̀rọ̀ alukoro iléèwé nípa ẹ̀kọ́ ìmọ̀ nípa òfin yìí torúkọ tiẹ̀ jẹ́ Sakiru Amadu ló ṣe àlàyé ó pé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n fọ́n jáde ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ kan tí iná ọ̀hún tó dé bá lójú oorun tí wọ́n fara pa yánnayànna wọ́n pe ilé ìwòsàn lọ́gbà wọ́n ń tẹ̀ ò wọ́n pẹ́ ṣùgbọ́n wọ́n ti ń ṣe ìtọ́jú wọn wọ́n sísọ ní ìpínlẹ̀ Èkó ìṣẹ̀lẹ̀ tọkọ sísọ míì náà tún ré o kódà bẹ́ẹ̀ bá gbọ́ ẹ̀ ṣe àní wọ́n ní àwọn ọ̀rẹ́ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní àmọ̀mọ̀ sòpàǹpápọ̀ tí wọ́n sì lu ọ̀dọ́mọdékùnrin kan tí ṣe ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n wọ́n ní à ń lù pa o lórí pé wọ́n ló jẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni ọ̀rọ̀ màmá ṣe bẹ́ẹ̀ ọkọ̀ sísọ nílùú Yólà nípínlẹ̀ Adamawa pẹ̀lú bí àwọn ọ̀rẹ́ mẹ́rin kan gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí ìròyìn ọ̀hún wọ́n ní ní à ń sòpàǹpápọ̀ tó sì jẹ́ pé ọ̀dọ́mọdékùnrin kan tí wọ́n po kọ rẹ̀ ní Àdàmú Àmọ́dù bí wọ́n ti ṣe po kọ rẹ̀ nu ló fi ìlú Yólà nípínlẹ̀ Adamawa ṣe ibùgbé kódà wọ́n ní ọmọ ọdún mẹ́rin. méjìdínlọ́gbọ̀n iná ní ṣe twenty eight year old wọ́n ní ọ̀dọ́mọdékùnrin tá a wá pè ní Àdàmú Àmọ́dù yìí wọ́n ní iná lọ́jà pé lákòókò eléyìí tó wà níbì kan wọ́n ní náà ni ọ̀dọ́mọdékùnrin kan eléyìí tó náà wà ń bẹ̀ wọ́n kó kọ tiẹ̀ ní Umar wọ́n ní ní bá ń ṣe awuyewuye pé òun ò rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gàásì mi létí òun mọ́ o wọ́n ní níṣì ń nà ká sí Àdàmú Àmọ́dù ipe òun náà ló jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún wọ́n ní ká tó wá bojú wò bojú rí àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ rẹ̀ mẹ́ta yòókù ìyún ẹni tí nàka àbùkù sí yàn pé ń jẹ́rọ̀ ọ̀bánisọ̀rọ̀ hun wọ́n ní ní a bá darapọ̀ mọ́ wọn ní wọ́n bá di mẹ́rin wọ́n ní ìgbájú. bí ìgbámú ti kẹ̀ríkẹ̀rí bá ròde àti àwọn nǹkan ìjagun olóró míì wọ́n ní ní wọ́n bẹ̀rẹ̀ sí ní kóbo ọ̀dọ́mọdékùnrin tá a pè ní àdàmú wọ́n ní ká tó bojú wò bojú rí ẹ̀mí rẹ̀ màmá bọ́ ò lórí pé wọ́n ló jẹ́ ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ ṣùgbọ́n gbà tọ́rọ̀ wà kọ sísọ tọ́rọ̀ wà gbẹnu tán jùlọ iná ni ọ̀dọ́mọdékùn eléyìí tó fẹ̀sùn kan àdàmú ìyẹn umar iná lọ́wọ́ àṣàdédé lọ rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ títí ń fẹ̀sùn kan ẹni tí wọ́n lù pa nítorí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tó ló jí wọ́n lọ́wọ́ rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nínú ilé rẹ̀ ìyẹn lórí àga ńgbò délé wọ́n láwọn ará ilé rẹ̀ gan wọ́n rí ń bẹ̀ wọ́n ní kí wọ́n tó wá kóbóǹbóbò pé à nítorí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹni mọ̀ lẹ́mọ̀ fi ń ọ̀dọ́mọdékùnrin kan pa wọ́n ní àwọn tí wọ́n wá jẹ́ ẹbí ọ̀dọ́mọdékùnrin tí wọ́n náà pa àwọn ọ̀jọ́rọ̀ wọn ó tutù wọ́n mórí lọ àgọ́ ọlọ́pàá wọ́n fi tó àwọn ọlọ́pàá létí kó tó wá pa àwọn ọlọ́pàá wọ́n fi kélé òfin gbé àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n jọ̀rẹ́ tí wọ́n na ọmọ nǹkan. pa nígbà wọn ògúnlẹ̀ ságọ̀ ọlọ́pàá àwọn ọlọ́pàá rẹpẹtẹ bẹ́ẹ̀ wọn ò wára rò wọ́n taari ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n náà yàn pa pọ́n ló jẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ́n ní àtàrí ọ̀rọ̀ wọn lọ sí ilé ẹjọ́ eléyìí tó jẹ́ ilé ẹjọ́ magistrate tó wà nílùú Yola nípínlẹ̀ Adamawa nígbà tí ìgbẹ́jọ́ wọn wá ń wáyé. òun náà ni ẹni tí í ṣe adájọ́ ilé ẹjọ́ magistrate náà ọgbọ́n ẹjọ́ igun kìíní bẹ́ẹ̀ lọ́gbọ́ ti gun kejì. pàápàá bí ẹni tí í ṣe agbèfọ́ba ti ń jẹ́rìí tako àwọn ọ̀rẹ́ mẹ́rẹ̀ẹ̀rin bó ti ṣe sọ̀rọ̀ oníṣẹ́ rí àwọn ọ̀rẹ́ mẹ́rẹ̀ẹ̀rin ó náà wọn lọ na arákùnrin pa lọ́nà tí ò tiẹ̀ bófin mu rárá ni ó ní akọ́kọ́ parọ́ ọmọ pòun ló jẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó ní nígbẹ̀yìngbẹ̀yìn ẹni tó lẹ̀rọ ìbánisọ̀rọ̀ lára wọn ìyún Umar ìpọ́pàpà rẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ń gbò délé ipe gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé gan ọ̀ta kò òfin o lẹ́yìn èyí òun wá ní ẹni tí í ṣe adájọ́ ilé ẹjọ́ májísírèètì ìyún nílùú Yọ́là nípínlẹ̀ Adamawa iná lọ́wọ́ gbé àṣẹ kalẹ̀ kàṣàgbọ́à o ìpè kí wọ́n lọ fi àwọn ọ̀rẹ́ mẹ́rẹ̀ẹ̀rin kí wọ́n lọ fi wọ́n sínú ọgbà ìtúnirọ iyùn títí di ọjọ́ eléyìí ti ṣe ọjọ́ kẹjọ iyùn oṣù kẹta ọdún eléyìí tá a wà tí ìgbẹ́jọ́ tuntun míì tí ó tún wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà abẹ́ẹ̀rí pọ̀ ọkọ̀ sísọ. ọkọ̀ sísọ ọ̀rọ̀ yìí kọ́ lọ́hún ọmọ ṣọ́ wa nípínlẹ̀ èkó wọ́n pé à ń kiri ọjà ìbẹ̀bà títí ọkùnrin kan ọmọlẹ̀dí àpòpọ̀ pẹ̀lú ọkùnrin kan náà tó náà jẹ́ olùgbé àdúgbò kan ní ìpínlẹ̀ èkó ní àdúgbò tí wọ́n pè ní ìkòyí wọ́n pẹ́ sí lu dìpàǹpá wọ́n sì lu ẹnìkan tí ṣe àjòjì gèdògbò ọmọ orílẹ̀-èdè Japan kan ní jìbìtì wọ́n pé tó sì fi di pé ọwọ́ bà wọ́n wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá wọ́n gba àlejò wọn alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ èkó ìyún Adékúnlé Ajíṣebútú iná ló fìdí ọ̀rọ̀ ọ̀hún léde o wọ́n pe owó tó lóko tó lókì bíi mílíọ̀nù méjì ó lé ìdá méje náírà emmanuel lu arákùnrin yìí ní jìbìtì rẹ̀ nígbà tí wọ́n ń ṣe àlàyé ọ̀rọ̀ wọ́n ní èyí tí ń kiri ọjà tí ń jẹ́ alábàákiri ọjà iléeṣẹ́ náà yususi muritala àti ìkejì rẹ̀ tí orúkọ tiẹ̀ náà jẹ́ theodore sọ̀sọ̀gútò àwọn méjèèjì ní ẹlẹ́dí àpòpọ̀ tí wọ́n sì fi lu jìbìtì ẹni tí í ṣe ará orílẹ̀-èdè japan náà nígbà tí ẹ sọ pé kẹfín wípé wọ́n gba owó lọ́wọ́ òun wọ́n wọ́n bò ń ra èròjà eléyìí tí wọ́n fi ń pèsè àwọn nǹkan ní iléeṣẹ́ rẹ̀ tí wọ́n sì gba owó náà lọ́wọ́ rẹ̀ tí wọ́n sì da ọjọ́ ọjọ́ pé o ọjọ́ sì tún yẹ ọjọ́ pé ọjọ́ òkò bó ṣe yára di pé ọlọ́rẹ̀ ìfẹjọ́ sùn lè ṣe nù torí pé tí ń pè wọ́n kò fojú gan ni wọ́n mọ̀ kó tó wá di pé àwọn ọlọ́pàá ara wọn mú sí kan kódà ọjọ́ ajé tí ń bọ̀ yìí ni wọ́n ní wọ́n fojú ba ilé ẹjọ́ ẹ̀ rí pé ó kọ sísọ ìròyìn ìtọ́kọ sísọ náà ló ń dé sétígbọ̀nyín láti ìkànnì fresh one zero seven point nine fm abẹ́òkúta ẹ jẹ́ kẹ́mi ó tún padà ìyún sílùú yọ́là nípínlẹ̀ àdámáwá tí mo ti mú ròyìn tàwọn ọ̀rẹ́ mẹ́rin tí a ń náyàn pa ń torí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mo tún tajú kan rí ìròyìn tọkọ sísọ mí ń bẹ̀ o ẹ̀yìn pé ló tún ṣẹlẹ̀ ní yọ́là wọ́n ní arákùnrin kan tó jẹ́ oníṣòwò pàtàkì mọ̀mọ́ ni iná màmá lọ́jà yìí pé ó fi tìpátìkúùkù bá àwọn ọ̀dọ́mọdékùn léńjẹ léńjẹ méjì lájọṣepọ̀ ọlọ́pìn sọ́pìn àkàrà rẹ̀ tu epo ẹ̀gbọ́n tó wí o ó lágbo tó ń lò tó ń gbèlúra ó ní lòun dán wò òun yẹ̀ wò ni arákùnrin kan mọ̀mọ́ ni gẹ́gẹ́ bí a ti ṣe ṣàpèjúwe rẹ̀ oníṣòwò pàtàkì wọ́n pé o kódà wọ́n ló ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tó lè bá wọn dáńsà mú kíọkíọ wọ́n pe okò arákùnrin ní Abubakar Bakindo wọ́n ní arákùnrin Abubakar Bakindo ló jó níṣòwò pàtàkì tó fi ìlú Yola nípínlẹ̀ Adamawa ṣe ibùgbé o níbẹ̀ náà nísì ti ń ṣe ètò okòwò rẹ̀ wọ́n ní sàdédé mọ̀mọ́ ní arákùnrin Abubakar Bakindo iná ló pe àwọn ọ̀dọ́mọdékùnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n fi ó kọ bo àwọn ọ̀dọ́mọdékùnrin náà wọ́n fi ó kọ bò wọ́n láṣìírí ò inú ròyìn tọkọ sísọ yìí wọ́n ní bó ti ṣe pè wọ́n iná ló jẹ́ pé inú ilé rẹ̀ lọ́tàn wọ́n lọ wọ́n ní ká tó bójú wò bójú rí ọmọ mọ̀fi tìpátì kúùkù èèbá wọn lájọṣepọ̀ lọ́kùnrin sọ́kùnrin kó tó wá di pé àkàrà rẹ̀ ó tó epo nígbà tákàrà rẹ̀ ọ̀wà tó eko táwọn tí wọ́n jẹ bí àwọn ọ̀dọ́mọdékùnrin tí wọ́n lọ fọ̀rọ̀ lọ lágọ̀ọ́ ọlọ́pàá tí wọ́n fi kélé òfin gbé wọ́n ní láti bẹ̀ àwọn ọlọ́pàá taari ọ̀rọ̀ náà lọ sí ilé ẹjọ́ magistrate eléyìí tó fìkàlẹ̀ sílùú Yólà ìyún nípínlẹ̀ Adamawa nígbà tí ẹjọ́ kọ́kọ́ ń wáyé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí ẹ̀ múlẹ̀ nú ròyìn tó kọ sísọ yìí wọ́n ní arákùnrin tá a pè lóníṣòwò pàtàkì tí wọ́n fẹ̀sùn kàn tí ń ká ọ̀pọ̀ ìròjọ́ níwájú ilé ẹjọ́ ìyún Abubakar Bakindo ńlọ́kọ́kọ́ sẹ́ wípé òun ò fi tìpátì kúùkù bá àwọn ọ̀dọ́mọdékùnrin méjèèjì ṣeré yùnkíyùnkín ọlọ́kùnrin sọ́kùnrin o ṣùgbọ́n gbẹ̀ẹ́jọ́ tún wá lọ síwájú àti síwájú sí i iná lọ́wọ́ afẹnu ara rẹ̀ jẹ́wọ́ o ìpè olúwa mi òun ló wí bẹ́ẹ̀ kì í ṣèmi o ń bá òun ìpè lóòótọ́ ni òun fi tìpátìkúùkù bá àwọn ọ̀dọ́mọdékùnrin méjèèjì ṣeré yìnkínyìnkín ọlọ́kùnrin sọ́kùnrin ni ẹni tí wàá ṣe adájọ́ ilé ẹjọ́ ìyún ilé ẹjọ́ májísírèètì lọ́wọ́ ni èmi lórí lọ́bẹ̀ tó o fi gaaru ọwọ́ làhàn mi ni bàtà kékọ́ sọ̀rọ̀ wọ́n ní lọ́ba bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yìí pé kì í máa ṣẹjọ́ ọ̀hún ipe kẹ́ ẹ máa wò ó ipe lẹ́nu lọ́lọ́ yìí ló ní ìpèníjà kan nípa nǹkan ọmọkùnrin òun ipe kò ṣe déédé kò ṣiṣẹ́ dáadáa ó ní ni ẹni tó wá jẹ́ ìyá àhún lọ́wọ́ àmú ń lọ sọ́dọ̀ àwọn alágbo kan ni wọ́n bá ka àwọn àgbo lóríṣiríṣi ni wọ́n bá kà á fún òun ó ní àwọn àgbo lóníranran ilé ni wọ́n bá níbò ń bá ìyọ̀n àǹkó ọkùnrin yóò máa ṣiṣẹ́ dáadáa ni ó nígbà tóun sì gbé àgbo ìlura lóòótọ́ lòun wá wò pé òun mọ̀ gbọ́dọ̀ yẹ kínní wò òun gbọ́dọ̀ gbọ́sẹ̀ rẹ̀ wò pé bóyá ó ti ṣiṣẹ́ dáadáa bí ò ṣiṣẹ́ ó ní lòun bá fi pe àwọn ọ̀dọ́mọdékùnrin méjèèjì lọ sọ́dọ̀ ọ̀hún ipe kí wọ́n bòun yẹ̀ ẹ́ wò ó ní bí àwọn ti ń yẹ̀ ẹ́ wò òun ọmọ bóun ti ṣe fi tìpátì kúùkù lòun bá fi bá wọn lájọṣepọ̀ ọlọ́kùnrin sọ́kùnrin kọ́lọ̀ ọ̀hún kó tó wá dọ̀rọ̀ ilé ẹjọ́ ò ṣẹ̀wárì nígbà tí ẹni tí í ṣe adájọ́ ilé ẹjọ́ ìyẹn ilé ẹjọ́ májísírèètì tó gbọ́ gbogbo ẹjọ́ igun kìíní àti igun kejì tán iná lọ́wọ́ gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ kàṣàgùà ìpè kí wọ́n lọ́ọ́ fi ẹni tí í ṣe afurasí ìyọ̀n Abubakar Bakindo tí wọ́n fẹ̀sùn kàn pó fi tìpátìkúùkù bá àwọn ọ̀dọ́mọdékùnrin méjì lájọṣepọ̀ ọlọ́kùnrin sọ́kùnrin ìpè kí wọ́n lọ́ọ́ fi sínú ọgbà ẹ̀wọ̀n títí di ọjọ́ keje oṣù kẹta ọdún ilé ìta wàá tí ìgbẹ́jọ́ tuntun míì tí ó tún wáyé o àbẹ́ẹ̀rẹ̀ pọkọ sísọ. ọkọ sísọ bàbá rẹ èèyàn bíi méjì tí ó dá sí i kó tó di pé a mọ̀ ọ́ lọ zero eight zero three three two two ten seventy nine. bẹ́ẹ̀ lẹ tún lè pè sórí zero nine zero seven eight zero zero zero ten seventy nine. hello. hello. hello. ẹ káàsán. ẹ káàsán. ẹ káàsán kọ sísọ evangelist kẹ́hìndé pátẹ́rù mú láti ìlàrò gbogbo ìròyìn tẹ kó wá lọ́sàn-án kọ sísọ ṣùgbọ́n tó kọ sísọ ni mo fẹ́ sọ ń pẹ́ àṣìléyà àwa ọkùnrin àṣìyàwó ọkọ ẹ lórí obìnrin yẹn ìdájọ́ tó tọ́ nìkan hmm. ń gbọ́ kó pẹ́ ó kọ wa ò ní síyàwó fẹ́ o. ẹ káàbọ̀ hello. náà bá a dá sí ìròyìn tó kọ láti ìkànnì fresh fm abẹ́òkúta hello. o. ìwọ ń o. bàbá George ni o láti ran ara tó ọlọ́pàá pariwo lẹ́nu pé owó fúnra wa nígbà tẹ wá dùn yẹn wá pàpàdé fóònù lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn náà ti na pààyàn báyìí kọ́ ya kó àlọ́ pé má dé ni o tó bá yẹ kó ṣe wọn ó ṣe fún wọn o ẹ bẹ̀rẹ̀ gidi jẹun o ọkọ̀ sísọ o. ọkọ̀ sísọ káfí ra máa fi yín ṣe ìlọ fún tọ̀sán òní yóò tó dájọ́ ajé ká tó mú tuntun wá lákọ̀tún ọkọ̀ sísọ ìròyìn ìkànnì fresh one zero seven point nine ẹ ṣeun ò tẹ́ ń gbọ́ wá Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ tó wọ́n ní lẹ́yìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá ẹ̀ẹ́dẹ́bùsẹ̀ náà ló kù bọ́kọ̀ bá sì ròkun tó bá rọ̀ṣà ó di dandan kó forí balẹ̀ fẹlẹ́bùtẹ́ ibi tá a tún bá dé lọ́sàn-án tòní lórí ìròyìn tó kọ sísọ látara gẹnipẹtẹ orúkọ tèmi ò yé padà o Túndé Hamzat ló kọ mi bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ yín rèé òun náà ló ń dágbére fún yín pé ó tún dìgbà. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. tí ẹ bá ẹ̀bẹ̀ là ń bọ́ bẹ́ẹ̀ lẹ́dùnmáre kó má ṣe dá wa wa má fìyà jẹ mí o má fòṣìta mí o má bá mi ṣe ọba rere tó tún tẹ́lẹ̀ gan dá mi lóhùn o bọ́tà má yà mí. kó má ṣe dá wa wa má fìyà jẹ mí o má fòṣìta mí o má bá mi ṣe ọba rere tó tún tẹ́lẹ̀ gan dá mi lóhùn o bọ́tà má yà mí. na na na. fẹ́ tún ra mọ́tò gbọlọ́kù ara àṣírí Elédùmarè ọba ni. má fìyà jẹ mí o. máa kò sì tọ́ mi o. wọ́n máa bá mi ṣọ́ọ̀bà rere kójú tẹ́lẹ̀tọ̀. dá mi lóhùn ọ̀tá máa yọ mí. èmi lẹni aráyé rò pé mo lè pàgọ́ bá ń kọ́ ní alárabàrà ọba rere. má fìyà kò sì tọ́ mi wọ́n bá mi ṣọ́ọ̀bà rere kójú tẹ́lẹ̀tọ̀. dá mi lóhùn ọ̀tá máa yọ mí. ki zanaj an.